tí a lè pè ní role uh, of imam and the role of his office torí kò sí bá a ti ṣàlàyé ìmáàmù tá a ní ṣàlàyé ọ́fíìsì lè máàmù kò sẹ́ni tí ó wà tí ò ní ní ọ́fíìsì gbàtà bá ti lè rí ìmáàmù ó ṣe ó yẹ ká rí ọ́fíìsì rẹ̀ so òun ló fà á tí uh, a fi design topic kó jẹ́ the role of imam and the roles of mosque. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kò sí àwùjọ tí ó wà tí ò ní ní kùdìẹ̀kudiẹ ní gbogbo bàtà bá ti rí kùdìẹ̀kudiẹ náà láwọn wá ọ̀nà àbáyọ ọlọ́run bá nínú Al-Qur'an nínú sọ́wọ́tù àwòrán èyí ń Qur'an chapter uh, thirty. Uh, vaasi aya ogójì àti ẹyọ kan ọlọ́sọ̀ wípé báyà ọ̀gbọ̀n lẹ́yìn nínú ṣẹ̀kọ́ ọ̀rọ̀ yìí ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ọlọ́run sọ nínú alukura níbi pé alifasad ntí ìbàjẹ́ ntí ń jẹ́ gbogbo nǹkan tí ò dára tó sọ wípé translate rẹ̀ lórí sínú èdè òyìnbó gẹ́gẹ́ bí corruption tàbí injustice tàbí imbalance gbogbo rẹ̀ ó wà ní abẹ́ ìbàjẹ́ ọlọ́run wọ̀nyí ìbàjẹ́ yìí rọ àwọn ìbàdí wọ̀dáhà ó ti wá gbilẹ̀ ó fọ́nká ó káàkiri ayé kódà nígbà tó kú lórí ẹ̀sán ó ti dé ní omi lónìí ó kúrò lórí ọ̀sán ó kúrò lórí omi kódà ó dé sánmà níbi tí ayé dé dúró tí yá ìgbà jẹ́ kí ó yé wa láti ìgbà tó ti pẹ́ nàìjíríà gẹ́gẹ́ bí ìlú kan lára àwọn ìlú tó wà ní orílẹ̀-èdè ayé zọ́ọ̀ àlùfáṣáàdù fi ìbátan nàìjíríà wàbáṣìlá wàjọmìlá ìbàjẹ́ òǹtọ́makọ̀ àìṣedéédé ọ̀nà péntépéntè ó bá ẹni tí ò lójú gan ó rí nípa ìṣedéédé ń bẹ ní ọ̀rọ̀ lọ́ọ̀dà nàìjíríà ní orí omi nàìjíríà àti lórí sánmà nàìjíríà lẹ́yìn wípé àwọn wa kí ni tó fà á gbẹlá ti rí wípé ntọ́ fà nǹkan wọ̀nyí yìí pọ̀ àmọ́ èyí tó kan àwa èyí tó kan àwa níbẹ̀ gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí wa ó ní ká àṣẹ́sì àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn pàápàá jùlọ àwọn ìmọ̀ràn káwọ owó kí ni ojúṣe ìmáàmù tí sẹ̀rí àlàkalẹ̀ fún ẹni tí bá ń jẹ́ ìmáàmù ǹjẹ́ àwọn ìmáàmù wa alihamudulilayi ó sì dá wọn lójú wípé wọn kájú ẹ̀ ìkájú ẹ̀ wọ́n yìí tàbí tó ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí náà tó lè di àkíyèsí owó wa fa irú ìjókòó yìí wípé ká ṣe àgbéyẹ̀wò kí ni ojúṣe ìmáàmù tí ìlú bá tòrò kí ni ojúṣe ìmáàmù tí ìlú bá wọlé bákan náà tí o ti ń tòrò kí ni ojúṣe ìmáàmù nítorí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní wípé àgbàlá tàbí ìwà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ tábà wá sí ọjà tá a rí omi tó wọ́n lu ọjà rẹ̀ ajẹ́ wípé àwọn àgbàlagbà tí wọ́n bẹ ní àwùjọ á lè jẹ ká fi nǹkan míì kún ọkọ wọn bóyá gbàdàgbà dáadáa làá pè wọ́n ní bóyá gbàdàgbà dáadáa lọ́nà kejì òun náà tún ni wọ́n so alhamdulilah àwọn ìmọ̀ọ́mù ká sọ ọlọ́run ní kí àwọn sínú àgbàlagbà dáadáa wọ́n wà lágbàlagbà dáadáa tó láti wá kàn fún dáadáa àwọn òun ló fa ìjókòó yìí kábọ̀ wá rò wípé àbí àwọn ìmọ̀ọ́mù àbáwọn àbá nìkan àwọn ni wọn ò dá láwùjọ rárá kódà àìdá yìí kò sẹ́ni tí ò kárí ó kárí àwọn táǹtajà ó kárí àwọn táǹsòwò kódà ó kárí àwọn olóṣèlú ṣùgbọ́n àwọn àrùn pé àti tún àwùjọ ọ̀pọ̀ ọ̀kan ṣe gẹ́gẹ́ bí àwọn onítàbíyà èyí tí a lè kú sí òyìnbó yìí gẹ́gẹ́ bí tàbí wípé education wọ́n ti rántà wípé àtúnṣe ìlú kọ̀ọ̀kan ojúṣe ẹ̀ka mẹ́ta nínú ẹ̀ka ìlú ni àkọ́kọ́ òní àlùbọ́sà fámìlì fámìlì ní ojúṣe tó pọ̀ tí wọ́n kó nínú kílù dáa káyé àyíká ń ṣẹlẹ̀ nínú òlù padà sí dáadáa fámìlì ní ipa tó pọ̀ tí wọ́n kó ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimadaarisu àwọn ilé ẹ̀kọ́ àwọn kùsì ilé ẹ̀kọ́ nígbà tó ń kẹ́kọ̀ọ́ àwọn náà ní ipa tó pọ̀ tí wọ́n kó nínú kájí àwùjọ padà sí dáadáa. bákan náà ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́dúkéṣàn bí wọ́n ṣe bí wọ́n ṣe dìsáyìn rẹ̀ wípé ojúṣe yìí responsibility yìí ó tó fọ́ sí àwùjọ gangan èyí ò ní society tàbí environment tàbí community ibi táwọn èèyàn ń gbé nínú element community nínú àwọn ẹ̀ka tó ṣe pàtàkì nínú community nínú àwùjọ òun ni ìmáàmù wà so ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ gangan ni ọ̀rọ̀ tòní yóò dà gẹ́gẹ́ bá ti lọ pé oṣù ọlọ́run ọba ìgbẹ́ ọlọ́run àti ọlá ẹ̀kọ́ máa bá ó sọ nípa ọ̀rọ̀ rẹ̀ pé àyọ̀rọ̀ ẹ̀ náà wò wàtàkùn làǹbíyà àwọn onímọ̀ àwọn ni wọ́n jẹ ogún òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba wọn ò lóko ọ̀nà tí wọ́n jẹ dúkìá wọn àìpín owó tó bá fi ilẹ̀ fún èlé pín kí wọ́n làwọn àbá jẹ ntí wọ́n jẹ lógún òun náà ni ìmọ̀ àti lílo ìmọ̀ àti fífi ìmọ̀ ṣe àwọn ẹ̀rọ ọlọ́run ọba ní àǹfààní nínú òkú ìmọ̀ wa máa ní òun náà ni ipò àlìmáàmà tó tí àwọn táwọn tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn pè ní àlìmáàmù gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀dọ́ wa nínú ṣẹ̀ríà gbogbo tí abájáde máa sọ àkọ́kọ́ ṣàlàyé kọ́nsẹ́pìtì rẹ̀ kí ni ìtumọ̀ nǹkan nǹkan ìtàn fẹ́ sọ gangan nínú ṣẹ̀ríà so táwọn pè ní àbíkán pè ní definition ní òde òyìnbó àwọn pè ní alhaju nínú ṣẹ̀ríà pé ká ṣàlàyé kí ni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ń ká sọ gẹ́gẹ́ bí kọ́ńtà táwọn afárá ti kọ́ wípé alhukuma ala shay'in far'un ẹ̀ẹ́n tasawwuri a lè sọ pé nǹkan dàbí òde àfikà mọ pàápàá nǹkan náà tó nípa báyìí ó ní agbọ́dọ̀ àlàyé àìmọ́mú táàbí bí ọ̀rọ̀ ni ìmáàmù kásàlàyé ojúṣe wọn bó ló tẹ̀ kí wọ́n orí bákan náà lẹ́yìn tabata lẹ́yìn tán àárọ̀ àbọ̀ sí ọ́fíìsì ìmáàmù àásàlàyé àbúrò ló ti yẹ kí ọ́fíìsì ìmáàmù orí so nípa yìí pẹ̀lú ọ̀gbọ́n ọba ntí àárí lẹ́rù ìwádìí wa gẹ́gẹ́ bí recommendation ni inshallah àásọ̀ àṣàbàbàrà. àdìbàmà ìjẹ́ ìmáàmù nínú di lárúbáwá wọ́n mú láti gbólóhùn tí a ń pè ní amma yẹn ni pé eh, hamza àti mímu tó ní ṣáda eh, lórí amáyẹ̀wò mú ṣùgbọ́n ìtumọ̀ gbólóhùn yìí nínú èdè láwáwá òun ni àlọ́kọ́dù ni pé kéèyàn ó dà ní nǹkan táwọn ọ̀rọ̀ pé ní àwọn ọ̀hún ayé pàṣọ̀rọ̀ ọ̀hún ó gbèrò rẹ̀ ó gbèrò láti ṣe láti ṣe nǹkan àtìtúmọ̀ ọwọ́ nítumọ̀ àtàwátúmọ̀ ni pé ẹni tó wà ní iwájú lọ́sọ̀ yìí pé ní àmọ́hàn ò àmọ́bìnrin ìlà àtàkọ́tàmọ̀ pé ó ó síwájú wọn nígbà tí bá ń lọ àbí tó dúró sí iwájú wọn nínú èdè ìmáàmù ní gbogbo aṣíwájú ẹ̀tọ́ àti wàjú wájú ẹ̀ yálà sínú ọ̀nì yálà ọ̀gbìn àti ibiṣẹ́ ni kódà lábẹ́ ìtumọ̀ grammatical meaning ìmáàmù yìí nínú èdè lárúbáwá ó ṣeé ṣe káyọ̀ pé ọkọ̀ ọ̀hún gan ní ìmáàmù nínú ilé lábẹ́ tó ń máa ń pe àwọn àbíyá àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá níṣẹ́ àmọ́ ń pè wọ́n ní ìmáàmù gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ lẹ́yìn tó dárúkọ àwọn ànábì ọlọ́run bá kan tán náà wọ̀ ọ́ á lè ní sọ́ọ́tù verse seventy three verse aya mẹ́tàléláàádọ́rin nínú sura al-anbiya àtàpè ní chapter twenty one of al-Qur'an al-karim ọlọ́run ló rẹ̀ ànáhùn àyíbàtàn yahduna bi amrina wa wahayna ilayhim min fi'li al-khayrati wa iqami as-salati wa ita'i az-zakati wa kanu lana 'abidin ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba àti dáwọ́pọ̀ àṣewọ́n ní aṣíwájú àṣewọ́n ní ìmáàmù púrọ́rà ìmáàmù òun ní àyímọ̀ ọlọ́run ní aṣewọ́n ní gbogbo alápapọ̀ wọn aṣewọ́n ní aṣíwájú ìhàdúró náà di amòyàn àwọn yìí ọ̀nà wa òun ní jẹ́ ìmọ̀nà fún wọn kì í ṣe wípé wọ́n ń ṣe nǹkan ní lẹ́yìn nǹkan tí ọlọ́run bá wí fún wọn wàhálà ilé ìfẹ́lẹ̀ ọ̀rọ̀ nínú nǹkan tá a rán sí wọn tá a rán wọn sínú pé kó wọn ṣiṣẹ́ dáadáa. wà ìfọ̀mọ̀ sọ̀dá kódà kí wọ́n tún máa gbé ìrùn dúró wà ìta àzàkà kódà kí wọ́n tún máa yọ sàkà wà káànù lẹ́nà àdìdì. àwọn àdẹ́tọ̀ ọlọ́run wọ̀nyí tá a pè ní ìmáàmù yìí wọ́n á tún sin ọlọ́run ọba ni ọlọ́run ọba kò làwọn sìn tabari aya kurani yà rí pé ọlọ́run ọba nígbà tó nígbà tó di fáyìn ìmáàmù fún wa tó sì sọ kí ni fọ́nṣánsì ìmáàmù kí ni ó yẹ kí ìmáàmù máa ṣe bóòsì ló ti yẹ kí ìmáàmù orí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni aya rí ọlọ́run ní ìyá lóṣẹ̀ ní àpìnà àṣẹ wa kùnà fíwọ̀nà ajẹ́pẹ́ ìmáàmù yálà ìmọ̀mù mọ́sálásí ni àbí mọ́mù òlu ni tí ń síwájú àwọn èèyàn àbí nílé ọ̀rọ̀ ọlọ́run ọba ló gbọdọ̀ máa bàjẹ́ ló gbọdọ̀ máa fi ṣe àtọ́nà rẹ̀. bákan náà kò gbọdọ̀ ṣiṣẹ́ àyàfi bìlúwádì nínú ọlọ́run subhanahu wa ta'ala nǹkan tí ọlọ́run ọba fi ránni sí wa tí yóò sì gbọdọ̀ wá látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó sì máa ṣiṣẹ́ dáadáa وأوحينا إليهم فعل الخيرات كما شيء شتى ṣẹ́dá dáa yìí gbogbo ara lamọ́tà pè ní dáadáa so òun nẹgẹ́tì gbogbo ntábà ti pè ní àìdá bákan náà ìkọ́sọ̀sọ̀lá lára àwọn ojúṣe ìmáàmù tí àwọn ìmáàmù ti wá gbọdọ̀ lówó látara àwọn ànábì ọlọ́run òun náà ni káwọn máa gbé ìrùn dúró bàbá tó ìsáré pé náà wọ̀ hàn ọlọ́run ọba tó bá fẹ́ pa wá láṣẹ ìrun kì í mú àṣẹ wá látara fẹ́yìn lè sọ láti nìkan pàtẹ́bí sọ́ọ̀lù rárá àkéyínú sọ̀rọ̀ àwọn ìyẹ̀kọ́ ọ̀hún sọ̀rọ̀ kódà òṣìṣẹ́ ọlọ́run ọba ìkọ́nà tó rà kó mọ̀ bá tó bá fẹ́ fún kákírun yóò sọ wípé àkéyínú tàbí wà ìkọ́ ọ̀hún ti sọ̀lá àbí wà ìkọ́ ọ̀hún ti sọ̀lá eléyìí àwọn afáàní wípé ó ní àǹfààní kan tó wà níbẹ̀ àkọ́kọ́ àǹfààní táàbílẹ̀ ni wípé ìyàtọ̀ ń bẹ láàrin ìkọ́ọ̀mù sọ̀rọ̀ àti àti àsọ̀rọ̀ àtò lásán ìkọ́ọ̀mù sọ̀rọ̀ àti ni pé káńpé èrò dúró mo sì yẹ kí òun rí àmọ́ tí wọ́n ráyé pé ní ibi tá a bá ti rí kàmú àwọn òkúra ẹ̀rọ ọ̀rọ̀ ló ti sọ́ọ̀bù yìí tó súnmọ́ yìí tó pọ̀ bẹ́ẹ̀ ni wípé àdúrà ti túmọ̀ sí i.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 ṣùgbọ́n tí wáyé náà wà níbi tí wọ́n bá ti lo fọ́nrú àbí ẹ̀ẹ́dẹ́gbù nìkan lásán a rí i pé àdúrà ní sábà máa tú sí tò nínú àlùkòánì níbí náà nínú sóra àmbíyá chapter tí wọ́n bá ṣẹ̀dí tírì ọlọ́run lára iṣẹ́ àwọn ìmáàmù ní ìkọ́ọ̀mù sọ̀rọ̀ kí wọ́n máa gbé ìrun dúró dáadáa pẹ̀lú ògbọ́rọ̀ ọ̀gá ń padà bọ̀ sàlàyé kí ni ìtumọ̀ ìgbéwọ̀n dúró. wẹ̀yìn tá kódà kí wọ́n tún máa yọ zaka àṣé ìmáàmù náà tún máa ń yọ zaka kì í ṣe wípé ní ìmáàmù máa ń gba zaka nìkan àwọn náà ìta òkà náà máa yọ eléyìí ò sí nínú kọ́nsẹ́pì kata fẹ́ sọ lónìí kò sí nínú skọ́pù ẹlẹ́jọ́ òní àwọn kákan sáré yíyí ànàdínà kìnnìkan nílẹ̀ alẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí pé ó wájú pé lónìí. àwọn àwọn àbá àníyànjọ ọ̀rọ̀ pápá jùlẹ̀ ńlọ yorùbá àtàwọn ìmáàmù ibẹ̀ ni àwọn ń dá zaka wá sí kódà gbogbo dáka wọn yọ ọ̀dọ́ wọn là kọ́kọ́ máa ń gbé e lọ ṣé ìtumọ̀ ẹni wípé àwọn ni wọ́n kọ́ sí zaka ní àbíkíni tó ilé ìtumọ̀ ẹni wípé wọ́n àwọn ẹni intermediary láàrin àwa mùsùlùmí tá a mọ àwọn wo ni wọ́n kọ́ sí zaka àwọn ẹni wọ́n wà á bá wa dé zaka yìí lọ sọ́dọ̀ àwọn tó tọ́ sí lábẹ́ lábẹ́ wípé lábẹ́ ojúṣe wọn náà ni nígbà tí wọ́n ń ṣáájú mọ́ mùsùlùmí ni wọ́n ń kírun fún wa wọ́n mọ àwọn wo ni wọ́n ní wọ́n sì mọ àwọn wo ni wọn ò ní wọ́n mọ àwọn olóko díẹ̀ káàkó fún ìdínú tá a fi ń dá zaka wa jọ fún wọn bàbá tó wá kọ fún wọn gẹ́gẹ́ bí àwọn àbá àwọn àwọn náà wọn ti máa ń ṣe nílẹ̀ Yorùbá àìkú wọn yìí jòkó lé àwọn náà wọ́n pè ní pé eléyìí ẹ lọ gbé fún wọn nílùú báyìí tọ̀hún ẹ lọ gbé fún wọn nílùú báyìí báwọn àbá wa ti ṣe nílẹ̀ Yorùbá náà tó gba àwọn ọmọ wa tó wọ ìtàrù zaka wọ ìtàrù zaka al ni pé lára ojúṣe wọn náà ni pé kí wọ́n máa bá ní pín zaka ká máa bá ní jẹ́ kí zaka ó dé ọ̀dọ̀ àwọn tí zaka tó dé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kì í ṣe ọ̀ràn yẹn ni wípé kí zaka ó dé ọ̀dọ̀ àwọn ìmáàmù tàbá àwọn àfa wa kó tó di pé a lè pín rárá kì í ṣe ọ̀ràn yẹn báwa náà bá mọ̀ wípé àwọn kan bẹ tá a mọ̀ tá a sì mọ iye àwọn tí zaka tó sàtìlẹ́fẹ́ sọ́dọ̀ wọn kò tó láti kí kó dé ọ̀dọ̀ wọn kó tó di wípé ní zakawutọ̀ eléyìí ohun gbogbo ohun tá à ń sọ yìí ni wípé àwọn àǹbíyá àwọn ànábì ọlọ́run bá pátápátá ìmáàmù làwọn náà iṣẹ́ tọ́lọ́ sì ní ká máa ṣe lábẹ́ wípé wọ́n jẹ́ ìmáàmù òun ni a ti sọ yìí so àwọn oríṣiríṣi nǹkan tó dáni fẹ́ béèrè wípé tá a bá ní àkáwọ àwọn ìmáàmù tiwa pẹ̀lú ọ̀pá tá a yìí á kó ṣe déédéé ara wọn wọ́n tẹ̀ láti ọlọ́run ọba wọn èé tàpá sí wáyé ọlọ́run ọba tọ́lọ́ bá fi rán wọn wọn èé tayọ rẹ̀ kódà wọn tún máa ń ṣe dáadáa wọ́n sì máa ń gbé wọn dúró wọ́n sì máa ń gba wọ́n sì máa ń mú kí zakawo dé ọ̀dọ̀ àwọn tó yẹ kí ó tọ́ sí nínú eléyìí gbogbo ntọ́lọ́ wa fi ròyìn àwọn anábẹ́ ọlọ́run ni wípé pàápàá jùlọ òṣìṣẹ́ ọlọ́run bá titi wa anẹ́sọ̀lá ọlọ́run fa wípé ọlọ́run fún anẹ́sọ̀lá ọlọ́run wípé ní pàlẹ́ ọkùnrin tàbá ọlọ́run ọ̀gáyọ̀rọ̀ ìpàdé ọgbọ̀n mi hàwù nínú ìròyìn ìmáàmù ni wípé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ ìtọ́ka rẹ̀ òwúyẹ́ kó má jẹ ọlọ́kàn líle torí pé tó bá jẹ ọlọ́kàn líle àwọn èèyàn ó sá ìmáàmù ò gbọ́dọ̀ máa fi nǹkan kí nǹkan dẹ́rùbà àwọn jàmẹ́rì àbí wípé báwa sì dé ẹni ó bá kírun báwo wọn sọ wípé ẹni tó sọ pé ní tó bá kí lẹ́yìn àwọn tó bá ilé òkú oòrùn fọ̀ láìpẹ́ wọn tó a rí pé léyìí kò sí nínú ìròyìn tí ọlọ́run àti ìròyìn àwọn oníṣẹ́ ọlọ́run ọba nínú àwọn tí a tún lè pè ní oníṣẹ́ ọlọ́run àti tá a tún lè pè ní ìmáàmù òun náà ni àwọn àlùkòlàgbà ìyíhun àwọn àrólé àbáwọn olórí àwọn là ń pè ní àlìmáàmù àlùkùbọ̀rọ̀ gẹ́gẹ́ bíi. Uh, bíi president, ni àbí bíi gómìnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí náà ìmáàmù òní wọn ó ní àwọn àfa àtàkùn àwọn gbọ́dọ̀ àwọn sọ wípé ní àyẹ̀wòrójú àyẹ̀ ìmáàmù fi ṣẹ̀rí àti láyẹ̀dùs pé rìhóyàn ká máa ká máa jáde uh, ní ìta wẹ́wẹ́ àwa yóò yóò máa sọ ìlú di nǹkan tí ò ní ṣeé ṣe fún àwọn olórí tọ́ba ní kò darí pé alukorojo alẹ́ imam imam eléyìí kì í ṣe imam tí ti ń kírun fún wa nínú mọ́sálásí dó àwọn náà lè wọnú rẹ̀ nípa wípé a gbọ́dọ̀ tàpá sí imam tí ó ń kírun fún wa náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni imamu ó tún ó pọ̀ oríṣiríṣi fíìlì kọ̀ọ̀kan ọmọ ń pe àwọn àfa àwọn ní imam lọ́dọ̀ àwa gẹ́gẹ́ bí àwọn àfa wa ti kọ́ wa nínú ṣẹ̀ríà àwọn tí wọ́n jẹ́ àfa wa à ń pè wọ́n ní ìmáàmù tábà nípẹ̀lẹ̀ àyèmọ́tòlù àrùbá nípa àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí ni pé imam abu hanifa imam malik imam eh, muhammad ibn idris shafi'i imam ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí náà ìmáàmù ni wọ́n lọ́dọ̀ àwọn àfa wa ní lóga àwọn náà ní ìmáàmù gẹ́gẹ́ bí àwọn ibn jinni àwọn ọmọ alìjẹ̀nu àwọn ọmọ ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn ìmáàmù tiwọn ah, nínú lóga ni ẹ bínú sheikh abu hanifa. <laughs> Ah, bẹ́ẹ̀ nínú àwọn nínú tafsir àti bẹ́ẹ̀ sọ gbogbo àwọn táǹpẹ̀ ní ìmáàmù ní kúkúrú ni wípé ìmáàmù literally nínú èdè lárúbáwá ẹni tá a gbà fún ẹni tá a fi ọkàn tán ẹni tó yẹ ká máa bá dáadáa lọ́wọ́ rẹ̀ ẹni tó yẹ kó máa tọ́ka dáadáa sí yàn kó lè máa kọ àyídá fún yàn òun à pè ní ìmáàmù tó bá a ṣe láti wípé ọwọ́ pẹ́sí méjì ìmáàmù ti tí ń sèlú àti ìmáàmù táǹkùn lẹ́yìn èyí tó kàn wá lónìí òun ni ìmáàmù tó sọ́wọ́rọ́ yìí ni pé ìmáàmù tí tí à ń kírun ní ẹ̀yìn rẹ̀ kí wọ́n ní definition ìmáàmù tí ń kírun fún wa nínú ṣẹ̀ríà nínú àwọn oríṣiríṣi àlẹ́ tí wọ́n fún wa àkànmọ́kànwá nínú rẹ̀ òun náà ni. ارتباط صلاة المصلي بمصلي آخر آه، بشروط بينها الشرع ارتباط المصلي ارتباط صلاة المصلي بمصلي آخر بشروط بينها الإمام إتمنى أن يكون يوم ìrun ẹnìkan kó kó ní àṣepọ̀ kó ní àsopọ̀ mọ́ irun ẹlòmíì tó yàtọ̀ sí òun ṣùgbọ́n àsopọ̀ yìí ó wá ní àwọn mọ́jẹ̀mú tó pọ̀ kì í ṣe wípé kákan dàní kákan lọ wípé abẹ́ òun pọ̀ mọ́ ọ̀rẹ́ nìkan tó wájú wa nìkan pọ̀ ó ní àwọn àṣepọ̀ tí a padà ṣe àlàyé rẹ̀ tó lẹ́yìn wípé ẹni tó wà lẹ́yìn ìmáàmù kí ó àmì kódà ní ẹ̀kọ́ fẹ́ ìrun kọ́ọ̀tì ẹni tó wà ní iwájú òun nílẹ̀ ń pè ní ìmọ̀ ṣùgbọ́n náà wá ní májẹ̀mú ó sì ní àwọn àlàyé tó pọ̀ torí kì í ṣe pé gbogbo bàtà bá sọ ẹ́ta wà lẹ́yìn ìmáàmù kò wá túmọ̀ sí wípé gbogbo ẹrù wa àti wá di ìrun ìmáàmù rárá àwa náà ní àwọn ojúṣe kata gbọdọ̀ máa ṣe lòun ti bẹ́ẹ̀ pé àwa lẹ́yìn ìmáàmù náà tí ìrun àwọn kan mímẹ sọ pé ní tòótí bá ti wà lẹ́yìn ìmáàmù náà ẹni tó wà lẹ́yìn ìmáàmù tí ò bá ṣe kò ní ní rùn. nǹkan mi sì ń bẹ tó ṣe wípé tí màmú ò bá ṣe ó ṣe é ṣe kẹ́ni tó wà lẹ́yìn ìmáàmù tó ń bá ti ní kí ìrọ̀ ìmáàmù wọn tọ̀ kí ìrọ̀ ìmáàmù sì tọ̀ ó rọrùn. ìgbà mi ń bẹ ìmáàmù ó ó gbàgbé pé òun ò wà ní àyè ìmára bóyá ìwàlá ni ò ṣe ni àbúrò ìwàlá ṣùgbọ́n ó ti dáná owó ẹ̀fọn akọ́kọ́ ṣàlùwàlá wọn tí ò wá wẹ̀ àwọn gbàgbé òmùhàmà omi kí o bá wọn yẹn ìwé bẹ́ẹ̀ ìwé ìmáàmù owó àmọ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ táwọn ò ní ààyè kankan ìwọ́n tí wọ́n ó tọ́ àpèjúwe pé irun márùn lè wo kí irun ìròyìn márùn kò sì dànù àpèjúwe ipe irun ẹ̀yìn márùn irun márùn lè da kíta ẹ̀yìn kó lù wó orin ìgbà mi bẹ tó sọ wípé orí kò wọn ká lè bọ́ mọ́ ẹni tó wà lẹ́yìn márùn lọ́wọ́ torí bò kan bá ti bọ́ ọ lọ́wọ́ rárá tó wà torí bò fi bọ́ ọ lọ́wọ́ kí wọ́n bá pẹ̀lú ìmáàmù kó mọ̀ wípé àwọn oníraka yóò tún raka kí gẹ́gẹ́ bí ẹni tí ìmáàmù ti rò kú kó tó kó tó débi wọn àbí wọ́n jọ wà nínú ìrun náà ni ṣùgbọ́n bóyá ó ní àdídì kejì kò bá ìmáàmù ní orígun ọ̀kan lára àwọn orígun ọ̀kan ìrun bóyá ìrun bóyá ìrun òbí bóyá ìforíkà ìforíkà yẹn ni àbí ìnáwó ni ò ti bá ìmọ̀ọ́mù tí ó sì rí ilé bàbá títí ó fi kúrò níbẹ̀ ìrọ̀lẹ́ ìhùn yóò dá rákà tí forty five time tí orígun ti bọ́ ọmọ lọ́wọ́ ló dá padà tó nínú àwọn mọ́jẹ̀mú tí àwọn àbá àgbà nínú pẹ̀lú bishọ́bìn bayana aṣáyà òní eléyìí tó nínú àwọn díẹ̀ definition ìmọ̀ọ́mù òní eléyìí tá a ti sọ̀rọ̀ nígbà tá a ti mọ definition yìí tán àwọn wípé eh, ìmọ̀ràn nínú kéèyàn ó já síwájú oyè ẹ̀sìn ni ọ̀nà ń pè ní mashru'iyatu al-imamati as-sughra wa fadluha mashru'iyya ìmáàmù kéèyàn ó jẹ ìmáàmù kéèyàn dájọ́ ẹ̀mú ẹ̀sìn gbogbo ọ̀la wípé jíjẹ ìmáàmù nínú ẹ̀sìn ó tọ́ ẹ̀sìn wá faramọ́ kódà nínú kàtà àgbọ̀dọ̀ mọ́ ní òun náà ni oyè ẹ̀sìn sì ni kì í ṣe oyè ìdílé oyè ẹ̀sìn ni kì í ṣe oyè báàrí ẹni tó ti kọ́kọ́ jẹ ìmáàmù pàápàá jùlọ nínú ìjọ tiwa ni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam fahuwa ìmáàmù al-muttaqin wa ìmáàmù al-mursalin sallallahu alaihi wasallam aṣíwájú àwọn gbogbo olùbẹ̀rẹ̀ ọlọ́run bí ìgbà tó ń bẹ̀rù ọlọ́wọ́ tó ìbẹ̀rù ọlọ́wọ́ bá tiẹ̀ ń tọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́yìn ti sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ ó jẹ́ kó yé wa kó dá àní wasallam ànábì náà sì sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́ ọ̀nà ni ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́ bá jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ ìdí ìlọ́fà fẹ́ pé ní àwọn onímọ̀ sọ ìpè gbogbo ẹ tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ máa gbéṣẹ́ ní ìbámu àti ìlànà òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí a ti sọ sí iwájú ìmáàmù yìí lára àwọn oyè ẹ̀sìn tó ń wà lẹ́yìn ìmáàmù òun ni àlùmọ́ádínù yìí ni pé àwọn tí wọ́n ń pè wọn á rí i pé ìmáàmù oníọlá ní ìtòlilẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ju olùpẹ̀ wọn lọ lẹ́yìn tá a ti sọ ọ́ tàbí kiri lẹ̀ wípé kájẹ ìmáàmù nínú sẹ̀ríà ó tọ́ oyè sisi ni kì í ṣe oyè ìdílé kí wọ́n ní májẹ̀mú tá a máa fi fi èèyàn jẹ lèmámù bóyá a fẹ́ jẹ lèmámù nínú mọ́sálásí kan ni àbí nínú ìlú kan ni àbí ní gbèríko kan àbí ládùúgbò kan àwọn májẹ̀mú tí a gbọ́dọ̀ sí àkíyèsí àwọn ni a sáré mẹ́nu bà ní ṣókíṣókí. So àkọ́kọ́ òun náà ni al-Islam ẹni tí ó bá jẹ ìmáàmù ọgbọ̀dọ̀ jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àlàáfílò kí ẹnitọ̀ ó jẹ́ ẹni tí làákàyè rẹ̀ jòkó dáadáa tó tó farabalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlùbọ̀lò òun náà ni ẹni tí ó bá jẹ ìmáàmù káyọ̀ wípé ẹni tí ọlọ́run ti ní kí ó dá ọ̀tún mọ̀ yàtọ̀ sí òsì ni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àgbògbó rọ́pù ẹni tí ó bá jẹ ìmáàmù kó jẹ́ ọkùnrin kó má jẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kẹta àlùkọ́dá tó wà kàkà ẹni tí ó bá jẹ ìmáàmù kó wọ̀ jẹ́ ẹni tí ó lè ka nǹkan ẹni tí ọba lè ka kò lè jẹ́ ìmáàmù torí pé oyè ìmáàmù bùkátà sí kásọ̀rọ̀ yóò di ohun fún wa ọ̀rọ̀ ni yóò ṣe ọmọdúnrà ọ̀rọ̀ ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni so ẹni tí ọba lè ka nǹkan tí ò lè sọ̀rọ̀ láti rí pé eléyìí kò kò rọrùn kí ó ṣe ìmáàmù bákan náà lábẹ́ pé ó ni wípé ó bùkátà sí pípọ́ máa kàtíra ó sì mọ àwọn nǹkan míì náà tí ó máa mú ọ̀bẹ́tì tí ó máa mú kí ìmọ̀ rẹ̀ kó máa di ọ̀tún ní gbogbo ojoojúmọ́ ìmáàmù ọ̀gbọ́dọ̀ wá lé pé ní àwọn nǹkan tó ti sọ tó fi ṣẹlẹ̀ láti bí ọgbọ̀n ọdún àádọ́ta ọdún òun la máa fi sọ̀rọ̀ ní àsìkò táwọn ọ̀hún kì í ṣe pé òun náà relevant ó relevant ṣùgbọ́n a fẹ́ kí ìmáàmù náà kó bá lè sọ̀rọ̀ níbàámu sí nǹkan tí ń lọ lásìkò wa torí pé kò sí nǹkan tí sẹ̀ríà ò dá sí tó ìmáàmù tí ó wà nílé yìí tí ò bá lè kankan ó ṣeé ṣe kí ipa rẹ̀ kó wà lè ka bákan náà ni kí ìmáàmù jẹ́ ẹni tí yóò lágbára àti pé gbogbo orígun ìrun pátápátá láti òkè délẹ̀ ẹni tó bá ṣàfẹ́kù ọ̀kan lára àwọn kan tá a kà kalẹ̀ yìí torí ẹni bẹ́ẹ̀ kò ní tọ́ sí káfíjẹ ìmáàmù àwọn mẹ́tẹ̀ẹ̀mú ta kàkà lè yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó gé à àmọ́ méjì nìkan òun náà ni àádàrí mẹ́nu rà díẹ̀ ní sókè àkọ́kọ́ òun ni àìsílám kájẹ́ mùsùlùmí alimaro wípé àìléyìn òní ní sẹ àti àádẹ́tẹ̀sẹ̀ mùsùlùmí ṣe ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí nǹkan ni àwọn onímọ̀ ń gbà lérò pátápátá eléyìí náà wà lára rẹ̀ ìpẹ́ àlè ìdí ẹni tí ìbá ṣe mùsùlùmí jẹ ìmáàmù ó wà bẹ́ẹ̀ òun gan ọ̀sẹ̀ ní jẹ́ ẹjọ́ kọ́ wá jẹ́ torí báwọn ọ̀sẹ̀ tí òní jẹ́ oúnjẹ pọ̀ àkọ́kọ́ náà ni pé òun náà wípé ipa òun ká kó òun jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rò wípé gbogbo àwọn ìmáàmù fàjèyí ni wọ́n tí wọ́n sì ṣe fàjèyí àtìsọ yìí lẹ́ẹ̀kan yìí pé alhamdulilayi gbogbo àwọn afọ́ra pátápátá kò sí àwọn aláìmọ ìpè nípa ìwòká ṣùgbọ́n tó wà lẹ́yìn lẹ́yìn gbólóhùn yìí kì í ṣe lẹ́yìn nìkan ìtumọ̀ ẹni pé tí ó bá jẹ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó di kọ́ ìsìláàmù rẹ̀ kó pé pé pé ọlọ́wọ́ san àwọn the right path foundation lẹ́sàn rẹ̀ wọ́n sì ti ṣe odidi ẹ́písòdù kan lórí ǹjẹ́ mùsùlùmí ni ọ́ àbí ó ṣe mùsùlùmí. aláìpá àwọn dókítà ọ̀nà bá wa ṣe léwu àwọn dọ́kítọ̀ nìkìrún láì. No. Kini islam ni tẹ̀lé. ok kí ni islam ẹ̀ ẹ̀ ni what is islam kí ni islam àwọn àfáàdùkọ̀ àpá àlàáfíà ni àwọn ni wọ́n ti di odidi research ó sì wà documented both soft copy àti hard copy rẹ̀ wà a ní tí wọ́n fi bí àfún ní pépà kódà ó sì wà lórí cd pẹ̀lú láti mọ kíni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni mí kíni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni ọ ṣùgbọ́n ní sọ́yìn gẹ́gẹ́ bí kálíbà mọ kálíbà líǹkì nǹkan tó ń bẹ lẹ́yìn eléyìí mọ ìtumọ̀ islam al-islam huwa al-istislam lillahi bitawhid kéèyàn ó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú káṣí ọlọ́run ọba lọ́kàn pẹ̀lú káṣí ọlọ́run ọba lọ́kàn láti pè ní tawhid ìní pé káṣí ọlọ́run ọba lọ́kàn nínú orúkọ ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ orúkọ ọlọ́run ọba táwọn tó dáhùn kábà wípé ó kọ ọlọ́run ọba ni kábà sì ní ìkó fọlọ́ bákan náà káṣí ọlọ́run ọba lọ́kàn níbi iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba òun ló dá sánmà òun ló dá ẹlẹ́lẹ́ òun ló ṣètò ayé òun ló gbogbo àwọn nǹkan yìí túmọ̀ ní wípé ìfẹ́ nìkan kan ò ka kó ṣe mọ́ àjẹpẹ tá a bá wà wọn nǹkan iṣẹ́ Ọlọ́run ọba yìí a gbọ́dọ̀ wá síbòmí ìtumọ̀ tàwọn ìlú wàdà fàálì yìí nù iṣẹ́ rẹ̀ tó ẹ tó wọn ní í ṣe ká má wà lọ síbòmí ọ̀dọ̀ ẹni ká wà lọ. wọ̀tàwọ̀ ìlú wàdà bí àfàálì nà nàánú iṣẹ́ tiwa náà tá à ń ṣe Ọlọ́run ọba ní pé òun fẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá máa ṣe àwa mùsùlùmí iṣẹ́ tá a bá máa ṣe òun nìkan ni ká máa ṣe fún yálà ìbàdàtù wa ni ìjọsìn wa ni kódà àdáàtù wa àwọn aṣẹ́ tá à ń ṣe láàrin ara wa kátàkárà àwọn ọmọ kátàkárà ọlọ́run ọlọ́run gbọdọ̀ jẹ́ ìbámọ̀pọ̀ láàrin tọ́kọ àtìyàwó tọ́lá ọlọ́run ló gbọdọ̀ jẹ́ ọ́fíìsì wa tá a fi ń ṣiṣẹ́ káwọn tó ṣe tá à ń ṣe níbẹ̀ à ń ṣe tá a bá ti ń jẹ́ mùsùlùmí à ń ṣe lọ́ọ̀ lábẹ́rẹ́ ọlọ́run ló pe ní qul inna salati wa nusuki. ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ọlọ́run pa wá láti ẹ̀yí pé irun táwọn kí bọ́lá ọba ìbàdá tù wá nù irun tó gbogbo irun táwọn máa kí ọlọ́run nìkan láwọn kí fún torí ọlọ́run láti máa fi kí torí ọlọ́run láwọn fi kí ọlọ́run nìkan láti máa kí òun fún inú sọ̀rọ̀ láti wà lóṣù kódà ọ̀fi mọ́ à ń lọ ájì ni à ń lọ ọlọ́ra ni àbí àfúnwá afẹ́sẹ̀ sàárà tó nídìí káṣẹ sàárà ìtàjẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹran gẹ́gẹ́ bí ẹran súná gẹ́gẹ́ bí ẹran àdáyá gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi ẹran tá a máa ń pa tí sẹ̀rí àṣẹlẹ̀ tó fún akápa ó gbọdọ̀ jẹ́ ìtòrí ọlọ́run ọba kólé nínú sọ̀rọ̀ àti wàmúsókè wàmáyáyà gbogbo ìṣẹ̀mí látòkè délẹ̀ ó gbọ́dọ̀ máa wà ní ìbámu pẹ̀lú nǹkan tọ́lọ̀ gbọ́dọ̀ ti fẹ́ ká máa sìn bó ti fẹ́ ká máa ṣẹ̀ ní ló gbọ́dọ̀ rí al-istislamu lillahi bi tawhid àkọ́kọ́ lanu definition concept definition àti element ẹ̀ bẹ́ta náà ni àkọ́kọ́ láti sọ ká juwọ́ total submission ká juwọ́ ojúṣe ẹlẹ́ fún ọlọ́run ọba pẹ̀lú tawhidu tawhidu oríṣi mẹ́ta wal inqiyadu lahu bit-ta'a bákan náà tó ń wí pé ìtẹ̀lé wa bàbá tẹ̀lé èèyàn ni àátẹ̀lé gbogbo tá a fẹ́ tẹ̀lé ó gbọdọ̀ wà lọ́rùn abẹ́ àṣẹ ọlọ́run ọba inqiyadu lillahi subhanahu wa ta'ala bit-ta'a wal bara'atu mina shiriki wa ahlihi ká sì bọ́pá bọ́sẹ̀ kúrò ní gbogbo tí ń jẹ́ ìpa nǹkan pọ̀ mọ́ ọba àti àwọn ẹni ìpa nǹkan pọ̀ mọ́ ká bọ́pá bọ́sẹ̀ fún wọn ẹni tí ó bá jẹ́ ìmáàmù ìtumọ̀ ni pé mẹ́ta ta àkàlẹ̀ yìí ó gbọ́dọ̀ pé sí ilà ìní pé ó gbọ́dọ̀ graduate beyond the ordinary, ordinary muslim àwọn mùsùlùmí lè mi náà kódà àná tá ń bọ̀ nínú nínú mọ́tò lẹ́yìn tá tá wọ tòrọ́tòrọ́ sorry tá wọ dánfó àwọn dẹ́rẹ́bà ọkọ̀ bá lana ó fẹ́ ó fẹ́ sọnà ṣe mọ àwọn ayé kò dìbò àwọn ọmọra wọn so ètí àwọn táwọn àwọn àlejò tá a béèrè ni pé ẹ dákun sáré rọ́kọ̀ mi níbí àwọn ni pé àwọn oúnjẹ oúnjẹ fẹ̀rẹ̀ wọn làbí wọ́n ṣe máa ń ṣe nù táwọn ọ̀rẹ́ ti wí pé ìmáàmù dẹ́rẹ́bà ti ń gbé wa bọ̀ níbi ti wọ́kọ̀ gan asáǹsì àdìkárù ní oríṣiríṣi àdìkárù àdúrà ní ìtọ́pọ̀ lóríṣiríṣi torí gbogbo àdúrà ní environment òyì tí tójú rẹ̀ orí bàtàn òyì tí ìmáàmù yìí tó tọ́lọ́ ọba èèyàn ò lè mà pé mùsùlùmí ni ńgbà tí ẹ náà tá ń sọ̀rọ̀ bá ní wípé ìjàpá àṣẹlẹ̀ tó bá ní pé òun pé bọ́ọ̀lù ìgè lòun pé kírísítẹ́nì lòun tó náà ní pé òun tọ́lọ́ ní mùmí ní mí ó dà mú sọ̀rọ̀ ní wọ́ọ̀ mi wà pàpà ńgbà táwọn ọmọ ọlọ́ ní kí inú ọ̀rọ̀ ìsáwà fún mùsùlùmí ni ọ̀rọ̀ mùsùlùmí ni mí kọ́dà ìgbà yìí nílùú mi kọ́dà ìgbà yìí àdúgbò mi kọ́dà ìgbà yìí ní ní Allah Akbar tó ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ nípa yàrá òkúlẹ̀ wà àwọn abiy iná àti lójú yín pé mùsùlùmí ni yín ní àbátìrì yín wọ̀nyí pé ní ẹ̀sìn hàn ní lára yín so ibẹ̀ sáàtún gbìyànjú wípé ẹ̀sà máa ń ka alukurani à ó ní ẹ̀rí náà bá ti jí láàárọ̀ kí wọ́n tàn yín àtàgọ́ mẹ́ta làwọn ti jí so àwọn ti kó sínú àmọ́ tó máa ń ṣe ni wípé tó máa ń ṣe ni wípé àwọn àwọn àfa àdúgbò àwọn ọmọ orí pé ń bùn wọn nú kódà ìmáàmù wa gan ó ti dáre mà so ìmáàmù bá ti kéke la bá ti dé lálẹ́ báyìí mo ti dé lálẹ́ bá ti sí wọn nísìn so màá kọ́kọ́ lọ rí so màá fún wa ní tiwọn sẹ̀mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin àbáyọ̀ ní ká máa dùn àwọn ìmáàmù nù so wọn ní ah, bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀ ká máa dùn àwọn ìmáàmù nù lóòótọ́ tọ́ ntí àwọn gbọ́ látara ìmáàmù wípé ìmáàmù ẹni tá ṣe sàrà fún ni àmọ́ tìjẹ́pọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tọ́ ni wípé eléyìí ò ní sìn ẹ̀tọ́ ẹ pé ní kọ́tọ́ wípé mùsùlùmí lòun àwọn bẹ́ẹ̀ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí irú eléyìí àwa lè fi jẹ ìmáàmù nítorí wípé ní fáfíìdù ṣáyín láyọ̀ pé òwe lárúbáwá ni pé nǹkan téèyàn ò bá ní èèyàn ò lè fún yàn yorùbá náà máa ń sọ pé ó ní ẹni tí ó dáṣọ fún ni tọrun rẹ̀ òní àkọ́kọ́ wò alislam alimami labuda ayẹkuna muslima imamu gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kìtì ní túmọ̀ islam òní tí a ti gbọ́n ẹlẹ́ẹ̀kejì òní àgòkúrò nínú ọ̀tá nípa àfẹ́ mẹ́lúbà ìjẹ́ ìjẹ́ ọkùnrin tó túmọ̀ sí pé ní obìnrin kò lè jẹ́ kò lè jẹ́ ìmáàmù nínú ẹ̀sìn Islam májàmú yìí májàmú tí a dákọ̀ yìí àdókòrò ahlan wa sahlan kí àwọn afáwọ̀ Abdulrazak Majid aláwọ̀ kí ọlọ́run kọ́ta lè kó dára tiwa tiwọn náà àdókòrò àdókòrò yíyàtọ̀ àbí àdókòrò ìjẹ́ ọkùnrin nínú ìmáàmù yìí máa ń pè ní ẹni tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin yálà ìmáàmù ìrun ni tàbí ìmáàmù kúrọ́ ìta àtọ̀rẹ́ kan ìmáàmù ńláńlá tí ó jẹ́ aṣáájú ìlú àǹtí àfiwá mú eléyìí kejì pé ó ń yàlàyé díẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àbí ọ̀pọ̀lọpọ̀ challenges àwọn ìpèníjà tó ń fowó ojú Islam lábẹ́ ọlọ́run nǹkan wọ̀nyí eléyìí ni àwọn ọ̀rọ̀ mú tí wọ́n dì mọ́wọ́ wà ní pé Islam pé kò fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tó tó pé Islam ó gbà wípé ní obìnrin ẹni ẹ̀yìn ni Islam ọ̀gá tó obìnrin ẹni ẹ̀yìn ni kódà Islam gangan òun ló fún obìnrin ní total right tó yẹ kóbìnrin ó ní Islam ló gbà wípé ní obìnrin orí di èèyàn ni wọ́n fi sáàbù èèyàn Islam ló gbà wípé obìnrin dèédé ẹ̀tọ́ tí ọkùnrin ní òun náà ni obìnrin náà ní wàlàhùn náà mẹ́tò lẹ́rẹ̀ àlẹ́yìn náà wàlẹ́rù ìjára àlẹ́yìn náà daraja ọlọ́run ní right the same right ẹ̀tọ́ tí ọkọ ní lórí ìyàwó dèédé ẹ̀ náà ìyàwó náà ní lórí lórí ọkọ àmọ́ eléyìí nípa wípé bọ́lọ̀ ṣe tó ètò rẹ̀ nu ìpè aṣíwájú nínú òru ni àbí nínú ọkùnrin ni ó jẹ kò ní jẹ obìnrin so islam nìkan sì kọ́ ni ogbélé ọkọ dá àṣà tó bá dáa náà àṣà tó dáa a rí i pé ní òun náà sọ̀pọ́ọ̀tì eléyìí inú yorùbá àwọn náà máa ń pòwe wípé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ ikú mọ́lú tìmọ̀ ìlú pé bàbá ti rí obìnrin kan tó yẹ kó ní mọ́tà bí alẹ́ wọn kò sọ́kùnrin ilé wọn má ni tọ́kọ́kùnrin bá ń bẹ ni kò ní dé kò ní tọ́sí kódà obìnrin rè kan náà ní bẹ báwọn kò jẹ́ síwájú nínú ilé o kò sí gbogbo àwọn obìnrin tó bá jẹ́ dáadáa àwọn ìwí bẹ́ẹ̀ kódà Ah, nínú taba tó wò ó á rí pé ní nínú àwọn olóṣèlú gan nígbà tí ọ̀kan lára àwọn àgbà olóṣèlú nílẹ̀ ní nàìjíríà tó kú yìí ní chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó dàbí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú àgbà náà wọ́n tún wọ́n ju àwa lọ àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Awólọ́wọ̀ jọ náà lọ́hùn á rí pé nǹkan tí wọ́n wí fún yèyé yìí ni ìyàwó Awólọ́wọ̀ wọ́n ní wípé wọ́n ní kí àkáwọn máa gbélé pé àwọn àwọn tí wọn àwọn lọ́ọ́ àwọn àwọn làwọn máa lọ ọjà níta àwọn ò máa gbélé ẹ̀dá kò ń pa báyìí nígbà náà bí bí àwọn bá sọ fún àwọn tí wọ́n sọ kí nígbà ló pé alùpàdé mọ̀lẹ́ka wọn ò ní gbà bẹ́ẹ̀ sì ni alùpàdé wọn kà fún yèyé nígbà náà ọlọ́run ní wàkàtúnà fi bòyó ti kún ná wàlá tàbàbàjìnà tàbàrọ̀jà jàìlì àti ìhùlà wọn kà á yàn fún láyé kí n lágbáwá ẹ̀gbẹ́ èyàn sájòkó lé yín àwọn ò máa lọ àmọ́ wàá fún yín ní labọ tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá wàá fọwọ́ sọ wípé ní alaakulu salim gbogbo làákà ìtọ́nà bá ní kó lálàáfíà kì í tako alukur'an sahih alukur'an karim so dábàá yẹn lẹ́yìn àdùkúrọ̀ bí sẹ́rí àti gbé kalẹ̀ ní wípé ọkùnrin òní máa ń jẹ ìmáàmù kò láti máa ń jẹ tá, irmã